وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار عاذنا الله أجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إنني أشهر رمضان إن الموال إغلاق في إيت هجرية شديدي فأشهره أشهر جون أشهر كفا إن الموال إغلاق 2017 ratuwa nale adunikadi aya idilimi jinyo jinyo melu 255 suratul baqara ingini akwano ji aya 256 fi suratul baqara mukallahu ta'ala kawa katinihi la ikraha fi din أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم نعم Allah tabaraka wa ta'ala ni la ikraha fi din ichu no chuchu ide hola dini ma chu no chuchu ki wa gba dini no qad tabayyana ar-rushdu min al-min al-ghay qad tabayyana ar-rushdu min al-ghay ogecha utona ilika ku bilatem turaa na-amachoro n'ususu kee waa gbaa di nnụnụ. fama ihe furubikpo wọs. ene duu kika agirifa ị ode ene kikọkwa ama enyi siebọ ọwụ ya n'enwuu agakwuo enyi siebọ la duu kikọkwa ama wọ iwu mi bila yi kia mee ọkụchadielu dụkpọ yọ alahụ gbaa. fekọọ disem seka ene lekpo ụlọ ọnyu dị n'ụrụ ọtịlịwụsụkọ ịkụ edukwa lefisọma alahakị ma lee

ẹnẹ̀kẹ̀dẹ́ ma dọ́ àkíní hùsọ̀yìní ohun ma dúdún ohun na mọ́ ma méjì onígbònúgbé ohun ọlọ ọgbẹ̀mẹ́ àmọ́ mẹ́hùn múdá ẹni ṣọ́ọ̀ṣì nga máa lè kọ́ta àmọ́ ma wọn nẹ́kẹ̀lẹ́ méjèèjì ma ẹni ṣọ́ọ̀ṣì nga máa lè kọ́ta wọ́n yìí wà níbi yẹn ni àmọ́ ma ń wí ọ̀làdó ohun aka mẹ́ ma gbọ́ ni o iná alùpùpù á ní kí lè kó aṣàmẹ́lọ́ tuntun ohun kámẹ́lẹ́kẹ́ ọ̀rọ̀ ọ̀gbẹ̀ni kámẹ́lẹ́kẹ́ múdà pàpà ni. على استكراهما فإنهما قد أبيا إلا النصرانية يجي ما ماين يا ماشي أديني شوشي نا ماشي أديني أمنا نو والله تبارك وتعالى يجي كاوما أيوما يا يروغوا كني كاوين لما يبوكي بوكا كني ماشي أشونو شوشي كي بابا فانو لا إكراه في الدين أكا مومي كني شوشي ما لي إيه تو أكونا ما كما لي wẹ́kẹ́ àyíjú dẹ̀ pàkẹ́ náà ṣọ̀rí ọ̀ máa fọ́sùn ní kí wá ṣàbí mi tó ayá gidẹ́ yìí ẹ̀wọ̀n ní kí dú ọ̀nà yága ní kí ṣùjú ayá gidẹ́ ilẹ̀ ta ẹ̀wọ̀n ṣù dákọ̀ ayá abájọ yìí kó máa fọ́sùn ní kí ní yàwọn ń pa máa ń ọjà ojú wọn kàkí ni

الثيب الزاني والنفس بالنفس و... و... وال... وتارك لدينه المفارق للجماعة طيب أبا نكي كولا ميجي إذا ما لها باجه هي كودا ما مولا ميجي كده هي كودا ما مولا ميجي كده كده كده آية كده kẹ́rà kí ni máa pọ́ sí olè ojú ọ̀là dínì ní àmì máa lè mẹ́màá ní ní ayà ilẹ̀ ọ̀dà ń tukọ́lọ́ bẹ́ni hí àmìn tó kọtún bí ayà tẹ̀lẹ̀ kìtà àmà ayà ìfọjú ọdún akàkọ́ máa jù yáyìn ìwà ahọ́ ayé kìdá ìfàlù tòdálẹ̀ ìmúdọ̀ tutù torúkẹ́dà mọ̀nà mọ̀wójú ọ̀là dínì ẹwọ máa dọ́ mọ̀wójú àdínì fẹ̀yìn àbá ahàdùn mínú kikɔ ki ŋa daba ha diini tɔ awo yɔ bɛ lɛwu a jizia ɛnɛ lɛ ti rɔ kɔ jizia ɛma rɔ ɛma wɔlɔ n bɛ nɔ kɔ o kɛra ni gɔmɛ taba kpa iya yɔ ŋa agban kuti la hata yɔ kuta ma ku jabɔ gbogbo kuma ni kemuru kpa to daa ni ilẹ jɛn wa ba yɔ hada ma na ikira ilẹ mu dun ka kini maa kɔ so turu ki gba diini ma fọ́ tó ní yẹun láìkìrá àfi dìní ayá ilẹ̀ ó nà agbá kí nà ládá má dàdù sí hújà gbòdó rẹ̀ má dù sí hújà gbòdó gbogbo ẹgbẹ̀ tí a bá padé kùmẹ̀ má nù páyọ́tá ní ìwádàá rẹ̀ ni má ń wọ́n kú má ló máa ẹni ẹ̀ ànọ́kọ́ dúkà má ra ń àmẹ́ ní tọ̀mẹ́pamá tulu Allah tabaraka wa ta'ala inhi wa nabi tud'auna ila qaumin uli ba'sin shadidin manya manya yibaite ha tuluke yaju ya babuka abe kuma betuma nane o jakuma nupayu tuqatilunhum tuluke ku ya babole mama mama tene ujaniba au yuslimun dokuma oloro ashika gini ine bakuma chono shikibadini الله تبارك وتعالى يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين ọjọ́ àti ní kí nẹgbà kàmà káàbìrì agbọ́ agbíṣẹ́ ẹ̀kún láfúgbó mẹ́ aníbisallá alẹ́sọ́lámà ní iṣẹ́ ń ka wẹ́kẹ̀ sí múmi ní gbẹ́nẹ̀ tí máa sí múmi ní kí sí mùsùlùmí kí sàpàpà ní kò mẹ́dé jọ́nà yẹ́nìí mẹ́kú sálámà ń máa dọ́gbán ṣe ń ka màlá pàrà mẹ́mẹ́ kàkí níhìn wa alayka yanhi ma ade jona banale fataruhum ila azyatihi me kuma ka jete firma jona amani jona e amani ba ama alo gede ama kuma ma ama ma di imani ko joni kuma chaba kwani ama kuma nali siba to tudala mai amaya ogene idu cham amaya baba adini de amaya ogene idu chi aya ke wa baba adini kọjú àdàkùnrin náà níbi àmá ilẹ̀ àtúbí ànẹ̀pá kúṣáká àmá ya ilẹ̀ ọ́dàmú ọ́dàmú ma ń kópa lọ ìnẹ̀gbàkà níbi sọ́lọ́láwọ̀ àríwọ̀sẹ́lẹ́m kọmi họ́ọ̀hún kí á kàn kàfi wọ́rọ̀ ọmọ họ́ọ̀hún lẹ́tì yahudu ń ṣe ìṣàbàpàní ọmọ maláṣọ̀gá níbi sọ́lọ́láwọ̀ àdíjúdó ma rọ̀ kàkọ́ gáhùn tẹ̀ tàbálẹ̀ anibi wa de judo we ko le ha ine la bu meme anibi eto we holo ogwe ya mi yukere ju baba nu oji oji ka gini e holo ogwe baba nga che hai o mo ba won ni we baba ka ti mi gin ya ta anibi we holo ogwe ashhadu an la ilaha illa wa anna muhammad rasulullah ani o ma ala o ga le gị niile kwa

mẹ́ẹ̀tọ́ ṣúṣú torókún mẹ́ni n'ake avoid collateral damage ọ̀ṣúṣú ní tí mẹ́ẹ̀dú first ṣe gbogbo ilẹ̀ ṣẹgbàdú tẹgbàdú mẹ́ẹ̀tàkù lè yá lálẹ̀ nígbàkùn máa dọ́ ọ̀tù àtàmẹ́jì tabakwa máa ọ̀tù mẹ́yìn ebe ẹ̀ẹ́mẹ́mdùn ma ti iwu ewu àbí májàkà náà lónìí ní ẹ ó kẹ̀ṣà ka enele iboji ile igwonyi kwik ma na ijadan wallahu samiun alim altoba الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم

abe kuma da imani ne amma da imani Allah ya sanar su biyo mai yukhrijuhum min adh-dhulumati ila an-nur ya kuma dube bi zulumati ta ame tubi ila an-nur aluti ufana kishe hoka ame tubi Allah wa kuma dube ame tubi ta ta ufana kishe hoka ufana la cha din islam alkojo inu ngashu shubiyo ama bakwaini ekwute amụ na ma kọla ngini inuchubi ọkụ ma neta kụ akọ abebo ma achụchi ọkụ ma neta kụ achụchi uchubi ehugboma ma kedo nụta ite ehugboma kọlọ iche ma dụ ụbọchị ya ilika iche ma dụ ilika ọdụ ma chi ma tụrụ na ilika ọdụ eleke amanwụ che eleke ịgọ eyi dizaịn ka a chụta omemele na ọ naghị enebe nne duki meli ka ọ gaelebe tinye omeli ọla maka ichi ya aja kwụ mu elekwa dagakwụlụ ịhọ ọwa ọka kekwa dagakwụlụ ene nwene tụrụ akwụlụ iwu aṅụ dọọ na kida edonwu che dekpa nwere ya edonwu alụkama kidugbo ya ka na-abụdugbo ya aka na-ese ala ahụ

to dan ina ka kuma du kuma mi dan kuma na du ka ka gidai ya be bo chukulu ma du gwaji ya be bo so idu lokole ma lokole jihu be bo si isolo ma na nya ji nya ti abe ku beta ma na nya ti abe kijita abe ko uhuli on ma na ti to en kama ta ke do nune allah yani kun kun chojoba sunwe ibi yukhrijuhu min adh-dhulumati Allahu akamu yaduhu biha ma yasubite e o madu aka ma yasubi e o duki mudu kola do rojo ni ti yasubi na ole sei yukhrijuhu min dhulumati al-kufri ila nuri al-islam min dhulumati ash-shirki ila nuri at min dhulumati al-bid'a ila nuri as ya kuma dubi e asubi yi shebote lóte ẹ̀ṣúbi yọye dùdókà ìyàkúmádù bẹ̀ṣúbi ẹ̀ṣúbi nifak ẹ̀ṣúbi munafikite ìlà nórí al-ikhlas tí ó fánà ikhlas yẹn ti tó rọjọ́ ìyàkúmádù bẹ̀ṣúbi èyí bídí àtẹ́ ìlà nórí súnà tí ó fánà áṣíké èyí súnà níbi ìlébọ́ ìyàkúmádù bẹ̀ṣúbi ẹ̀ṣúbí ìwòlàkà yakúmádù òbí hùn tẹ́ ìlà lórí ṣùgbì tẹ́ òfánẹ̀ èyí òfẹ̀dọ̀ ìdún wọn lámá so ẹ̀ṣúbí ọládú zolometil kẹ́zìbí kú ẹ̀ṣúbí iye ọ̀lẹ́ mẹ́rọ ìlà lórí sídìkọ tẹ́ òfánẹ̀ ọ̀gẹ̀sìkẹ́ ọ̀lẹ́ ni azolomat ọ̀n akáàmù lẹ́dùn òbí àmẹ́ ẹ̀ṣúbí tẹ́ alótẹ́bí òfánẹ̀ ufane ya ufane ya dini islam walladhina kafaru amda la hukuma kafiri ba awliya'uhum at-taghut amana uchubi yoy ma chami taguti kakai nija ka shule mi taguti mi yele mi al-kibun ibn al-qayyim al-jawziya ki ki ishuli yani ma doki taguti ba dabal ki abdullah ah, umar bin khattab radiyallahu ta'ala anhu yun chena define taguti ina duku ma arra ujujin ojo abakan duku ne nake da don ujujin ojo tagu tire ina ke ci begu nake ci ujinoji nake ci beta nake ci kolo ayon kuma ammi abakan kuma yi kuma konyola ake ki ogodo amebele du tagu tire ama ojo igini de ibnu qayyim igini igini leba e ẹ̀tẹ̀ nana elu ẹ̀mdà ṣagbójá mẹ́lẹ̀ yẹn ni yóò dún sí ibilis lánàtọ́láhì alẹ́ ibilis yóò dúdú yẹn na kéèjì òun sí mẹ́nu òbídà wọ̀hú àrọ́ọ̀dì ẹni dúkù ma ara rẹ̀ ń kì í jẹ́ kámọ̀lẹ̀ ara rẹ̀ ń ma dùn kọjọ́ òun yí àkọjọ́ lẹ́wọ̀n ẹ̀ṣoṣoṣi ma yọ wá agbọ̀nẹ̀tá ni ma ike ma je na e ma ẹ̀kejì lọ́mù ẹnẹ kẹta mẹ́ndà á ilá ìbádẹ́ ti nẹ́fì yìí ẹnẹ kí ádámù ní ohun tó rúkú máa rà ríhùn ohun adọ́léhùn chum ọlá kwáyé ní kọjọ́ tí ó ń kàmúnẹ̀ máa mánú àká àmúnẹ̀ gbọ́ ẹn kọjọ́ tí ó ń ẹ̀ṣẹ̀ kékeré ní ohun agwu akùnpá mẹ́jọ gẹ́dẹ́ bá ohun alẹ́ ahù maka ohun adámaka sọ ìnẹgbẹ́ bọ́dọ́mọ́ bá kùn àtsọ ẹ̀ nà mẹ́lú òdúnìyà yìí àwọ̀ àwẹ́ ayi gusau zamfara state ayi gusau ini gogi don ma do akini zawiya o ya ne gusau fitingi de ugbe le ba mi mali mi mali mi terika li li li du so mo ma jo to zawiya mole ini mali ka kawo kawo jan imo arto ko le ni kabari baba ngo ede unyi na tuye ni unyi unyi oko ko bitigi tigi chi mo arto ni go unyi kede ba baba ŋa kunyi kɛ so kɛbɛri baba ŋa lɛ lɛtɛrɛ ukulu kpakpakpakpa lɛ ŋun ma kɛbɛri baba ma ɔdɔ ma ma ugu jaga ɔdɔ ninyu kwanɛ pɛɛ dabali kɔkɔ kama ŋtsɔ tsitsi lɛ ɔkɛlɛ ma yinu ma tɔw gɛdɛ ma yi taayi tsi ma tɔw gɛdɛ tani ma wa dza kolo kuma la ma da dza ma gbɔ kɔbɔ. tiɛn kuma nu dumuni la ɛnɛ kɛ ase ni lotu lɛ a kan kini idu lotu lɛ lafiya toro maa yi ni baba maa yi sɛnɛ kɛ mɛrɛ jɔn mɛ si samɛ o lɛ kuma ca se yi awo maa ni angulɔ dimi awo maa do o tó ŋun mɛ ali kuma o ya ne zanfara o mɔlɛ maa yi ne lɔri kɛbɛrɛ a b'o mɔ nɛyi maa nu dumuni la kuma a ja kolon kuma maa do yi kan ne ŋun kuma a gbɔ toro kɛ ko kuma a ti dumuni la maa yi ma ìdí yà ń sɛ li zanfara nga kito malami yi gidai na tana kurkuwan na tana na gini malami a ta ha ene mu ya ce taka ne ene mele ya ha rola nuke taka wa taka kuma ce rukaya ene mele ya ha rola nuke ti yana ne gere ba ọpa rika ma dé ẹ̀lọ́ ọpa tẹ̀ríkà gẹ́dẹ̀ ẹ̀ṣẹ̀ lè jíjì tabali tabali onugbùnugbẹ̀ lẹ́ẹ̀gbàdú kàmá ijó ọ̀gbẹ̀bá ẹ̀mú dábàwé masalasi amma wadda bin wale lari iliyon ya alimin ku kama yi salama kpa ta kama da bilele can kama ile ne tala buka cikin shawo ya kama makini egbebochi egypt ya ya shawo egbebo ya ci masalaci makan ya shawo dama o magharibi ya lau yoruko yunwa ci masalaci harami makan ya shawo lakini dama idukolo ka amali yenu jajeli amali yenu kidnapping ma ya ke greba amali yenu ma initiate ngogwa meje alika ma yenu ja kidnap onen omo agbele ayenu ma o kidnap ma mda gwe ko amali yenu ma o ma agbele kidnap ma mda gwe ko machine machine ka ki ransom machine ne machine kumera oma ma me mdugo dati bogoita ame ma ko gene ipa ame yewu dudu pa ame o gene ichi ana kama gina shi kidnapping ne mali dai ma wani kidnap ma mda ma ya en eh, kuma ka kuma yace ba kuma yace tak ma release ne le ma ton ba ngwala ngamu no lugun kuma shi ni ko shi ma ye ma mda yo ne to ki yuni yunga ma gba e oko yali nga ma gba e o ne ile ye ni o magarubi ngai si maka ngati to dale ne gbe bodomo ba ma yo yali kuma amona atike cho ba won tike cho ogo ya gwa mi

من دعا إلى عبادة نفسه رأيك ترم إبليس ينه أنك معرك يجي أنك آدم ونمكم عرارهم النبي صلى الله عليه وسلم كوي كتابة ومكة يبا إتابة دي مكة مولي أو تي مدينة يأتي رمضان إيه تابة دي مدينة مولي أو تي مكة يأتي رمضان onugun ga nabi sallallahu alaihi wasallam masallaci boke ya kojuru masjid al-aqsa ya kojura chawai ya an ne yuki kojuri masjid al-haram imdani ke kango jo kwala ino na ci ya de ju kwane ola gide ibi mude ojo akini kodne ra taqalluba wajhika fi samai falan waliyannaka qiblatan tardaha sayakul sufa ijlatan amali ona ko aga tele ga tele inu boku du edo e ko ati ni kejuru ojo ka nebi mali ha alkojua kini oya fo walli wajhaka shatra masjidil haram oya mejuri da ko eho nga nibi de ngojua ki to mejuri da ko ke meju par masjidil haram masalaji makka ke eho lengi de bulu ngi rejiri da e o mu mejuri da be ki baba mejuri da o we kuma ti aka du bele ba mero me ngojo ka yonga mele ba turu haitu ma kuntum wa haitu ma tuwallu fatamma wajhullah wajhullah enu gbodu kuma ekwe yuru unge domo amagu kanibi angi yude turale eni mame yukwaromo eketa amitaguti de ekellewe amitaguti kibuna kayimu kawa yenhi menidda ilma alghaibi ene duki unge duma maja udi ngene lechi ene duki duma maja ene lepo launchu udi weduki mda chudi onugunu gɛrɛ lɛ tso de ire ju tsi abiwa kia ki na ya nɛ oŋi tsi ire ju tsi akatsɛ itsɔtsi kia ki tsi kuma aka lɛ ikakpa kutsaka yɛni yewo hɛ ko ŋutsɛ la mɛ eye wo gbaba nɛ amɛ kuku mɛ ya mɛ kɔani kia ya itsɔtsi abakini akatsɛ ya ya mɛ nanu ya kudu su kuma ya akatsɛ ala la ba na bi ne duki akache ki akini e eh, go ya nya chona ene go ichuchu ene bai chabane yene ene le chudi ron we duki aje kola we amuda chudi ekelu onsi men hakama bi ghairi ma anzala allah ene ki achu chili apengu munele guji yengi ko yodu je jinal ko yo ikulu yo do ya

ina mọ́dà kọjọ́ tí yọ wẹ́ má gbé lẹ́n kì mú di ẹ̀dọ̀ mẹ́lẹ̀ bọ́ mẹ́màkí mẹ́mẹ́rẹ̀ tó tíyàn tágó ti dẹ̀ ọjọ́ akẹ́lẹ̀ kì kọfí tágó ti wọ́yọ́ mẹ́nu bí láà kì àmúdọ̀jọ́ aláhùn ìjẹ́ kóhun fọkàdé stem la yẹn ni wọlé sínú akáfẹ́rẹ́ áwọlé ahùn tágó yẹn na makáfẹ́rẹ́ àmì tágó ti gẹ̀rẹ́ àmà ṣùṣù bí ọmọ yòkùnrin jóná ẹ̀wọ̀lẹ́tí abẹ́bọ̀ máa ń nù nẹ̀ kó ní máa tí ní wọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀rọ̀ àmàlìgá ẹlú yàmùlẹ̀ tàbálì rẹ̀ wọ́n bíbọ̀ mọ́ wà sí ṣọ̀dá àgíwẹ̀kẹ́dẹ́ wọ́n ni kí tẹ̀pẹ́ pọ̀ ṣọ̀dá ọwọ́ odó kàmẹ́ àti ngẹ́ningẹ́ningẹ́ni wọ́n ni kí ti kúlọ̀ ọwọ́ odó ilẹ̀ dáwọ́lọ́ yìí ẹnẹ́kì dáwọ́lọ́ tákẹ́ ẹnẹ́kì wọ́n ti àpàtì wọ́n mẹ́rú ìyá wọ́n discourage wọn ìmọ̀ṣàkà ní kí ṣọ̀ ọ́nùmẹ́kú ọ̀nà kí kẹ́lẹ́mà láìláì ìlàláwọ̀ká kíbo ń pín láìlà ìlàláwọ̀ lẹ́kí mìíràbí akẹrẹ̀fọ́ ọjọ́ ìrọ̀yí yóò yá lé jùmọ́ mi ọjọ́ àrùtà lìjìnà tákàmùnẹ̀ kọ́ jẹ́ makọ̀ jẹ́ ẹni ma wọ́lọ́ àkọlà àbúhòrérà ọ̀nà lẹ́mọ̀ adàbí wọ́n lè hígidẹ́ àwọn àríyá àbúhòrérà sí àbúhòrérà ẹgbà ti wọ́lọ́ kì mú akẹrẹ bá níbi sallallahu alaihi wasallam ó yá ní maka ẹba ìgbélẹ̀ ìbọ́dọ́ mẹ́ta kà níbi àkúnmọ̀ òwò ọdọ́ mẹ́ta ní ìjọkàtú yìí ìjọkàtú tí tàbókùmá díhàdínlẹ̀kú ọdọ́ ìmámẹ́lẹ́ ẹgbàdo àbúrò rẹ̀ ràn ẹgbọ́ ẹgbàdo àbúrò rẹ̀ ràn ẹgbọ́ àbẹ́kùnmà dédé àdínà bàbá pé ní ìyìn níbà ẹgbẹ́gbó dùn màdá balùwẹ̀ ẹgbọ́dọ̀ àbúrò rẹ̀ ràn dáná. alùpùpù ńwọ́ ìmẹ̀dínà yìí àdínì bọ̀dábọ́dọ́ mẹ́ta ìgbélẹ̀mẹ̀ àmọ́ àdí tèébí tèégbélé ìdójúun tèékì bọ̀bọ̀ tákà níbi kékò ìdójúun òye àdùn àkà níbi ṣeun ẹgbà kíkọ́ ọlọ́wọ́ yìí oyi a ka bụ horera kwụ oyi ọwọ unu male nga kwụ horera ta ki bolo alki bolo no yoki wa karaba nabi sallallahu alaihi wasallam ina nabi iye mu ba nga chele wazi wazi nga mu ba iye nga ka goro no do nga kwabi abu horera no edo nga sallallahu alaihi wasallam ni lukenya igwọrọ onyo wetule o imada alen ojo na ba enige aka ojo aku umi hadisa nibi umi chitaga nibi enige kale kiwe ke won garuta yana ke yude pake wazi tirgi oloro imuda wazi na chin mama iwaji chi chi ida bidagida bidagwa nibi ba da bidagwa nibi ke wọn níbi sọ́lá ìsọ́lá máa ní yá máa yóò kíkì ya àbáhìr wòye àtọ́bàlá ẹwọ́n àti àkúgà àtọ́bàlá yẹni níbi ọ̀gẹ̀ àtúnwà kú ibá kú ikú ní títà tí mú wá sí ibá ọlọ́ọ̀lá kẹ́kà ní ẹ̀tàbà kọlọ̀lọ̀ gẹ́lẹ̀ mọ̀mọ̀dán ìnà kẹ́ṣẹ́ ní ibú ẹ̀yí ìnà kẹ́ṣẹ́ ní ibú ẹ̀yí alùkùwẹ́ṣẹ́ ní ẹ̀pàbí alùkùwẹ́ṣẹ́ ní yóò yìí ọ̀làlẹ́lùkẹ́ àkàrẹ́bà òun wọ́n máa dún ní ìjẹ́wẹ̀mí

ufanewe kedu teedu ne kola ichebo achu ni ju ojo ufanewe kene kamune behe subite ke kuma ji hunwi ola ufane ke ka ke kamuna ji kuma mada ufane adini adini kima adini nga abu hurera ama advice ye amina amina amina amina ibi ya lito wa lo tiki imara ki e wunyi ki wunyi ma ti gate ogba gate eh, eh, ogba ma ku bu shogba ma na rubo gba yi iyo iyo iyo okoko okoko ohun ya akokoko gida ba hu ogba na ro na ro na a ah, mama wa nwoke gba ike gị ee wee dago dago dọdọ mụta na akwụnye ụla anyị n'oyi mee ya mụ na bịa wee daba tụ abụ rịra kọgba ike abụ rịra mụ daba daba wee ji hụ ya ni mama labi ahụ ya kọgba ike ma na-enwe akenwu ụla ị na-ahụ ekwu nekwu onye lechafe wado m ahụ ịtọ na akwụnye ọla ụgwọ adịghị ya ka gị ihe na-awa emekele macha ada na gwọrọ aka ahụ ịtọ na akwụnye ọla taka edukọla gị edukọla ime ihe na-enwe ọla na aka ile mama enwe ka ya ọla ụnha ka ụnha na a na na gị akbar abu rira ne wata kaka shahadu an la'ila illallah wa shahadu anna muhammadu rasulullah iyi wọn ma dunu ika mama o de chukolonu yau de chukolonu mama ibegu chukolonu mama o kolo pa mili kaku gbeta e mba e abu ya mama ya kowa ne ko ne ko inule nule nule ule la ni dehu imi na da bi won chane amune za ma abu rira da gbo eloke yau ina daba ina daba yau eh, makka taki wa kere bungun ga nabi sallallahu alaihi wasallam ba umya kudiju ina kunaro yara kwawa umya kudiju nabi sallallahu alaihi wasallam ina a ah, abu hurera en anwo cha kuke wera erakwa onale me e ora kuda nini yonu chojo la leto la kuma kan chinu aku eku rowa onale cha kwedo rudu ina kuma be aku eku na rowa nini cha kwedo ahimani kwa dukwe mama mi olo ani amami ọlọ́ọ̀gbẹ̀ òyọ́ ọmọ jẹun gà níbi ẹgbẹ̀ alhamdulillah alhamdulillah dàdí alókẹ́dùgbèdè mọ́jọ́ ìtòmì sí lọ́jọ́ sí yìí wípé ìbọ̀ngọ́wọ̀ ní sàjá ni a ẹ̀ òṣùbì ọmọ ó dè ilẹ̀ báyà ká kú ya kama je shubi ulaika ashabun nar abile ba amama unamachi eh, hum fiha qalidun bigwe la machi unale olile ko ya moka ulukani ibrahim onya ya ti apei alam tara ila alladhi حج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين alam tara aida yalin ila alladhi hajja enaka laka unyara rokwani ibrahim ibrahim fi rabbih olojo unyadura rokwani ibrahim hi idha idha an ataahu Allahul mulka turuko yo jewjo feba ungogo akini ojo mun ngodo ngobe ono kalele abi mani bi kuma shuluka mayni urun kinamruru bẹ́bọ̀ ákí nàmúrúrù pàídàlù bẹ́bọ̀ adọ́ pàídàlù nàmúrúdẹ̀ ẹnigidọ́kì nàmúrúdẹ̀ ẹnigidọ́kì nàmúrúrù ọ̀nà méjì kù máa dọ́lẹ̀ dẹ̀ tọ́dá máa rà ẹgbẹ̀bọ̀ bẹ́bọ̀ mi yípa kọrú dàlù pàídàlù so máa ní hin ẹnigidẹ́ gbọ́dọ́kì nàmúrúrù gidẹ́ ìdí ẹ̀mẹ́kọ̀ ọjọ́ dọ́fẹ́ oúnjẹ oúnjẹ ni وملك الدنيا مشارقها ومغاربها أربعة أبوكم أجوها إلا يقول رب لا نما تنمل ماشي إما دالا نندو تبا جوها كم دين لقبادي أجوها وما مدانا ونكي جوها يوه ني أمبايا يوه توكا ibile gbokowe elikade omongenu kwayokade ene duki mere da toya niwe ki anya hubalo lebe ke empire wengi wata zemu ogele ngile kweru kweru kweru ngamuna arulu hii amma ina buka domo ba ilai gaba da yawon jojen ma'un a marul gaba da yawon kiti iji huma shi mumini iji huma ta kafiri bai ne abile amma enake huma ibi kuma shi mumini shanibi suleiman alaihi salam kuma nabi dawuda turu anabi sallallahu alaihi wasallam yin wuce hen mu yin wuce wuce ojo ne waje da gaba da yayi eh. ama níbi sulemanu ohun ọfẹ́ yíyẹ yóò fi takọ ọ̀la níbi wọn wá mú alkọ̀la níbi lè áhùn ìyá aṣọ́fẹ́ ojí ilẹ̀ papó ìyá ajúṣà níbi ojá náà gbé fún màbúyó wọn àtìdẹ́wọ̀n ìgbàlẹ̀ ilẹ̀ ìlàlẹ̀má ní sulemanu alùpí ọfẹ́ ń yani rabbi habli mulkan la yanbaghi li ahadin min ba'di yani ojo na tini ke do hemi je olo fe ke ma taba du ngene du je mamadan un na tini ke du mi je turu we ta tili ki ma ki ta yani ta ko jo ahibi un pe ko fasakharna ogege johe o yahwe wa shayatin ngo johe ya mebili kula banna'in wa gawaz ibili edu ki ta nodo ngi ya chukola nga ne suleiman wa gawaz ibili edu ki ata gumi ya chukola nga ne suleiman ile mnu nga kina amal je nu duki de haji fil asfar a gbutere ji ya mabelekwa onye agba agba letekwa ọha ma kerebe ọma ma ejikwa ọha ma eji mere ma eji mgbe gwa ami amebili ikwa maligenu onye kumanya agba yo ihu ha àgé haza àfáwò na ilé nke na mashalin sulemani fọmùnún ṣe lékwé hun amsik hisab ọ ya hun ọwọ́ ilẹ̀ gabadiyar bamdunga ní ọ̀rẹ́lẹ́kìjẹ́ yá tí nílò tí gbogbo ma ẹni yà pa hùṣẹ́ àwọ̀ adúlù rẹ̀ wùdú wùhà ṣáharún wọ́rọ̀wá wùhà ṣáharún ulẹ̀ oṣùkà ohun yà lè òdùdú yìí ulẹ̀ oṣùkà ohun yà lè yóò jẹ wọ́n dàbí wọ́n dọ́ kó yà mí ní ma ẹni yìí òun ti zúrù dul kornini o yo shashili yo fe ile gabadia kulun dabulane ma yo heleje kulun dabulane ma yo heunje allah ta'ala tulkan huwa ibi suratul kahfi ini wa yas'alunaka an dhil qarnayn kul sa'atlu alaykum minhu dhikra inna makkanna lahu fil ardi wa atainahu min kulli shay'in sababa fa atba'a sababa to mola wajodun wa kini ulama magriba shamsi matuli a shamsi bayna taddaini abin jogalin isiyawo ile tubo ko laadu ko yi olududu gbe ko laadu ko yi zalkar ne ni yawo sitomo gbogbo ọyọ tẹtu dẹ ìwọ́n ti yáwò ìlò tó láàánẹ́ gbogbo látúnyà nẹ̀yìn ìwòlẹ̀ nìtọ́mọ́ ìwọ́n ti yáwò ìlò tó gbogbo ma pọ̀ gbàgbàdé rising àgbàdé gbogbo gìdábẹ́nà kó yálè pàánẹ̀wádìí ìwòlẹ̀lẹ̀ tọ́mọ gbogbo dúkìdílẹ̀ ìkádàlẹ̀ gbókà ìwà ọmọ máa kàwọn kàkíní ìnàmú ṣọ́nà kẹ́ẹ̀jìmí àmúnẹ̀ẹ́lẹ́jìmí bá àmúnà ọgọ́gá máa ṣe àjújù ọmọ àjújù máa dúnmá ọmọ àjújù àníbi adama fìtí máa ṣe ọmọ ọmọ àníbi adama fìtí máa ṣe àbẹ́lẹ́jìmí ògbítẹ̀rẹ́ kìí tẹ́ máa ṣe alájọ lórí dùn àmà kọ́ṣẹ́ wọ́n àgbà àmẹ́ àwa àmáhùṣẹ́ lu òdùn ó yọ ẹ̀bẹ̀ máa àmẹ́ àwọn onú pakúṣáká ama ya mgbe ke nwee eji echineti koko amembedu amewole zugbo ya ebute kpakpụchaka ma gụrụ ma ya bụ ka eru kpakpụchaka ka ma na eyu aka ka ma je abele ya ame ya gbada gbada gbada gbada ame gbada gbada ma ame yeni ame aje kiti nga meja ko bi ma ka ame nya ye ta gwa gwa gwa gwa ame abeku ma duma ya juju ma juju lai ana ke tinga ma ko be fa hal naj'al laka kharjan ala an taj'ala bainana wa bainahum sadda aisha ka choko nga mara ngwa ka kukoron wa bunga mashi turku ke ni kiyo ba kwa ba da ma ko abile kabele ke ni ki budaba hmm weni ke jawle nga ma hai yeni hi ininga meteo ama ma makeni fi rabbi khair enwe ko yue ti ngunwi ba eche nyote ihe ka m aka kerele na enwe ikwu nke achịchị ba iche iche nna na ihe ka amedu akerele amaghị nukọrọkwụ nga m dị anya bụ nga mechi fa anyị n'unu ibi kuwatin aja aja alba inokwu wa bene humradama hi ukpahi angola ame ọdụ

ama kavi amimumini meji kuma kuma johe nga gudu male kaviri meji kuma jofe uke humashi na marude o ha abaki na murun o makenhan na marude o makenhan on jofe ile gabadia on jofe yi on johe nguma ijohe gbogbo amune deke chihidima on deke chibota on gbogbo ye na ojo on gurugen won ọkọ̀ kì fìràún náà yóò ń ẹ̀tọ́ ọjọ́ òun gbùnùgbùn sẹ claim kàkí náà ọjọ́ òun mẹ́tí ibùn kú ẹgbẹ̀ ikú mọ̀ máa bí a níbi ibrahim àtàn òun gbùn sẹ adámọ̀tọ̀ ha ọkọ̀ madam fìràún àti òun wọ́n ti ndọ́pátákì fìràún náà wá dá ẹ̀lúkú máa nìyí òun gidẹ́ ankara an yẹ kúnà sẹ́mà ilahun ghayrahu kẹmà kọ́ òun yẹn ni ẹyẹ ti kọ yóò mú nìdọ adọmọlẹ yéun dúró toro ya nẹ gàbá dé aṣọ òun ẹdẹ òun adé yóò tó ya nẹyìn yẹun òun ẹṣọ ọjọ ma alim tó lẹkùn mí ní ilé ayé gáyìí dábàlì kìfìrà àwọn nàka ó kẹ́lẹ́ lẹ́nu ẹ̀mọ́rú òun ọkà dọ́gbádá yẹn ní ọjọ́ òun ẹṣẹ yìí ń wà níbi ibrahim àwa challenge òun kàkẹ́ ẹṣọ ọjọ́ ni ẹnì òmùnà ìkìṣọ ọjọ́ tákàdà tójọ́ lànà ẹ̀mọ́rú ẹnì òmùnà ìkìṣọ ọjọ́ fẹ́ olùrùdú kó là ní abánilẹ́ òun ṣe ní kùmádọ́ àkíní book to nasara ẹnigidẹ́ ó dé is not very popular book to nasara màádọ́ èyí bible màádọ́ àkíní nebukadi nígbà ẹnigidẹ́ olùkàun ṣe wá ebi suratul israel aya bí ọbí suratul israel aya èkejì aya ẹ̀kẹta aya ẹ̀kẹlẹ̀ ọmọlẹ́mẹ̀ bóòlù ká ẹni kò máa dọ́ àkíníhí bókùtò nẹ́sọ̀rọ̀ gbọ́kọ̀jú aláwọ̀ tàbárakà wọ́ta alájá àkíníhí naam naam gbọ́kì àkíníhí ah, wọ̀kọ̀dọ́yìnà ìlàbẹ̀ ní israel ayakẹ́lẹ̀ naam ayẹlẹ́gbàkábú wọ̀kọ̀dọ́yìnà إلى بني إسرائيل في الكتاب لتسجدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا وإذا جاء وعده لهما وإذا جاء وعده لهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد أولي بأس شديد بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاءوا على الديار وكان وكان وعدا مفعولا يمين تبارك وتعالى يمولك بولد وايمي الله يعني امام بني اسرائيل با اتشالكول تاني او كوتاني كاتيني menya panebe le tufsiduna fil ardi marratayn menya kuja no jobi onuba meji wala ta'alunna uluwan kabira

wakana wada makula alikuli kachicha alikuli ogeshanshi so egba kojo akini macho ne kwane acha madu aka kwane kuma chubitere kuma kuma kami ben israel oma ene kojo chi kwane leo madu akibuku nasare ene kuma gide aya eka dojinwe e, ya la bayo ayi ki kpihiu kaka ihu ihu ami beni israela ki kpɔ bieli ado ɔjɔ ka ohun de yɛ nɛ ki wihu ɔmɔta ko role wuya ɛgba kidabi ayɛ ba yɛ na ɔjɔ yɛ nikan ɔdi dɔra yɛ wɔ taki ado ɔjɔ lɛ taki wa taki akima ni ki ŋɔ ni wo yi segɛ ni ba bukti na sɔrɔ ma meji ama kaasiri kuma roli ama abụ m na-edukecha ka na-agụrụ ma ewu ewu ma bụ ya ma ọ nwere na achụkwanụ nri eneka dọ ma bụ ma ọnwa ta achụkwanụ ma agụrụ m alụdibeta ma bite eneka chọọ ma bụ nye ọ ka na oyi enwe ma alị ma nwụọ yi ehe abakụ nwụchichi ama na amasị ma ta abe na aka nge le ma yi port harcourt abịaghị butere tamale yọmọ gaba ma ayigbo gala ma m da ma adọ yọ oru ya lali ụdala na-eyi be mi bokwu ma gele ẹgẹ́ eyukwu eyu moto polisi aka na awa marịra abịa ogele ama ya otu ụka onye hi ene kuma adon ne maruru gire amúdàbí ojú ọ̀la wọn tìkọ́kọ́ yọ́dọ̀ ẹ̀hún kìjọ ẹ̀yìn àní ibrahim ayẹ́nìyìn rọ̀bí àlèdí yìí wáyé mi ẹ̀ máa mọ ojú odúmi òun dúmi yà dọ̀ra yìí múnẹ̀ yà ya e, e kúnẹ̀ àní ibrahim ayẹ́nì ana òun ẹ̀yẹ́nì e, ana ibrahim àti yìí bayi ni walakide iwu demonstrate ejugide ijali ije ma ma bu kuma ju irudu kola ma che mo che mi pa ije ma ma bo gele meji ma nkwa ije ma meji ma kwa iye ne kai huma ije ma iwu pa ya ko ne ne keji kana keji kilo tin yen ibrahim en unge che de unge une pa unge atune no ken rai unge ni pa onwe akpone na ike nọrọ anyị onwe akpone onwe adọrọ anyị nwụna chọye onwe ji ibrahim ayetọ chọ nke ilechi ka ile ihe m rọjọ فإن الله يأتي بالمشرق من المغرب yáti bí ṣẹ́mtí minalmashirka olu, ya dúdú olórúdú fàtí bí ha minalmaghrib wẹ́kẹ́ jẹun kí mú dàbí kó láàrín àtúrò dúgbàgbò gbọ́kà olùsọlùmí kó dáadẹ̀ yẹngu yìí ní return nàgbà tó bìbì bá ìdàbí la alùtò là olùdúgbò gbò wa ìdàbí lòbìbì alùtò mọ́ká gbò yìí lè ṣe ayọ̀ ẹkọ́ mi kó mà kọ́ yọ̀ ẹ̀ṣin. fa buhita lezi kafar buhita yáà ní múdà yálò má dọ́kẹ́ buhita yẹ ẹnẹkù má dọ́ akras ẹnẹkì á ti kí kọlàkọlà má yẹ dùn fálù mú buhita lezi kafara taki akáàbìrì gidẹ́ ìmúdà yálò dágo ọ̀là múdọ̀ lòó enwere ka okuyen olu maka onye onwụ jee tọ uyen olu gị dabi enwere na achịkwa uyen olu dabi nụ na achọ jọkọ na ka echi ya na ka na amata ihe n'ikpa ya ke enwe anụ ọlọgị na eleya egbado ka mụ na arọ ka kene na eji na ka ata ya ya òṣègó ẹ ìyá iye ọ̀làbẹ̀kọ́ ó mọ̀lé ẹ̀tàpá yìí káfìrí múdá jàrúdágó ọlọ́hù láyé àdìlìkọ́ mọ̀gbọ̀ alìmí aláhọjọ́ ìkẹ́ oúnjẹ́ ìyàtùtọ́ nà ń أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشكها ثم نكسوها لحماً فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير tọ́ takagúdá bá tún yóò lùká ife o àbú ihe oríkọ̀ yá akọ̀lá ma wáyé fáyá 259 gidai aukẹ́lẹ̀ bí mara alákọ̀ọ́rẹ́ jẹ́ ọ̀la namaru ìṣẹ́nù rúkà kàṣà gbọ́lùgbọ́n kúbi ọ̀nà àkọyọ́ àlákà òní olùkalẹ́ ebùnkẹsí ìrònúgbònúgbò um ìṣẹ̀dúwá ẹni zaidu bin aslam rakini báàtàláwì lázàlì kalmalku jabaru mẹ́lẹ̀kan ni amúrù bil imani billá ọyọ́ mi mẹ́lá kúkúṣẹ́ rakítọ̀ mẹ́yá dádùn gidẹ́ òmùgidi imani ikọ̀ madabi ŋo tso waazi ikɔ madabi ŋo tso ɛdɛkɛta ikɔ yẹn ibrahima ɔna adoko ali tó ŋɔla ɔŋɛ tse bu ɛlu wɛkɛ maa mi tso yɛ kó kɔma ìdìmá adzumu aka wa adzima adzumu yi wɛkɛ amu abe ɛdu yedu kó ŋa abe ŋu du yedu taki namaru yàmi tso yà ŋu ìwòmá du yedu ɛgba kóró adu òdudu òdudu yi yàmi tso yà ŋu du yedu jɔ yẹn ni ibrahim awake mami biwe kuru bi haki di kedi turu alku on alku nku aka idabene kalu ale dabene kalu atini tinguli amake ango si o ka goga make gele kwa hela turi we ma moji e kuda kunga kama ojamwa kama adi kama panya kola ma ene duke ene keji dube kenele e ole ene le ni gesia wo yo ala dini nu ya yo Dina ro ewu taka da nyanwu eli ewu me edwa taka digire enwu anu inete abekini nete hmm? ni eneko abili taki dale bihuja mede enku kuma aka ya dinde di ukwu jo ya ni alu mako benelen la abro ajugo e mako ne wati tu mi yo masala jo ya ni bi ani bi enele umuru wane ene gide itu mi wato yo masala ji chapa pa itin hmm? ya itu mi yo toje masala ji Amisa saabi kwa nene ne molo hutola rebi me kona menu karun me kona arabi kure bilia igi ami saabi che lujo abegi no awuda o awu maleje na yokoda enele agwa ni bihu owe ko te abdu gide agbo ka agbeji tela ta ki kwa ni mingi ni ani bi ene ne duki ka odun no oya me nyayo mi nyayo mi yoyin bucket kumemudwa ma o mi yoyin bucket mamudwa enigo

ẹ̀lẹ́ àmúnẹ̀ kí a jẹ́ ohun tí a mẹ́jàká jẹ́ ohun àti ẹ̀ngà mẹ́ ayú ọgánugánù rẹ̀ àdágótò rẹ̀ ìkàbẹ́nẹ́ ni ọgánugánù ohun dágótò àti ẹ̀ngà mẹ́ ayú àmẹ́ àyọ́gánù gbégùn tuntun bí ìwùn yìí oníbẹ̀ẹ́ni tó uwe gẹ́gẹ́ tó ẹni ọjọ́ wẹ́kẹ́ abíṣàdọ̀ àwọn ibi ẹ ọjọ́ ẹlẹ́jùmọ́mí wẹ́kẹ́ àlẹ́jùmọ́mí àníbi wẹ́lẹ́jùmọ́mí ẹni ọmọdé ọdún máyà mọ́lá àníbi ẹni ẹ ègbò ẹka lẹ́wọ́yọ̀ ìyọ́kẹ́ lẹ́jùmọ́mí ọgbọ́dún ya nan ku na ce matsalaci ki awon mu da ya di ne ojo ni ce ma nudu matsalaci dege saka cho abu ma ati ami fi ai abe aka abu ma duma ami qadariya abe ko qur'aniyun abe ki ahmediya ai mam da bai matsalaci abaje ai ama ye ni obi anibi muhammadu anibi omu nere domo ta bebo ya anibi eji chele chicha nile ibogale memda bai matsalaci oda domo kuma numadu inda di ni ya me se ba me ẹ̀kọ́nà ma a mẹ́ àti ní àdínì àrá ṣe yìí ọgọ́gọ́gọ́gọ́ mẹ́mdà ṣe àti makàrà gbọ́yò ihe èmi ma rọ wá aṣọ gẹ́nà lẹ́nu amakitọ̀ ma àdínì ma dìnà ẹ̀ máa kí ọgẹ́lẹ́nà àṣà kàrẹ́lẹ́ ọgẹ́lẹ́nà àṣà ṣe yìí tábìlì sákùnmẹ́ aṣàbánilẹ́ ẹnkì yẹn wọn aṣàbánilẹ́ rẹ̀ kí wọ́n tàkàdá mẹ́kọ́ ká àfikọ́ tàkàdá làálà ìrọ̀jí ju mẹ́ọ̀lá lẹ́ka ọgbẹ̀ni kìdí gáàni mi nẹ́kì wọn. wọ́n bẹ̀tẹ̀lẹ́mọ́ yẹ kí ní gáàlì fún wa tó tó dábá nílẹ̀ máa ní yí lẹ́mọ̀rú rẹ̀ ni àmẹ́ máa bó mẹ́kọ́á kóhun nùgbònùgbò ń máa bí nǹkọ́á torí kí kẹ́ẹ̀dí abi haba na ika bayan wa arsalallahu alaihim baban min al-bu'udh taka allah tabaaraka wa ta'ala ijengu nkwa mitoja wa maru jijo majadidi ibrahim babu nkwa kuma àmì bòóz ìmúkì alónìí ìmúkì ajíjẹ́ wà sí kẹlẹ̀ wọn ọjọ́ pọ̀ ṣẹ́ bí i haìsì lẹ́mí ẹ̀rọ àìnà ṣẹ́msì onígbònùgbò máa ọ́nà kí mú ájọ́ lè bá onígbò má dẹ̀yìn àtẹ́kù máa lóòlù bàbá wọn lóòlù rẹ̀ ìmú má gbàdó yálè pàánẹ̀gbàyán the part of kano kẹ́lì túbá kẹ́ àkọ́lá kọjọ́ kàkìdẹ́ ọgẹ́lẹ́gìdẹ́ òṣìṣì ọjọ́ jẹ ṣùmá iná ọgbọ́ kẹ́lì tó ọjọ́ jẹ ṣùmá ilé imú ẹ̀ẹ́jọ́ ẹ ọ́dàdé imú ṣẹ̀kọ́n ẹgbọ́gbó ẹ̀ẹ́jọ́ ọgọ́ imú akọ́n àbẹ́jọ́ alẹ́dẹ́ mẹ́dú ẹ̀wọ́n ọgọ́lẹ̀ pìtẹ̀ wọn yóò tó máa ẹ̀yìn lọ yọ́nù tí a máa dàkí já lólú a máa fi lónú wẹ́kẹ̀ tún lónú wẹ́yà wẹ́nìkẹ̀ lólú ọgọ́ ma ni abáàkà mẹ́já jẹ́ ẹdọ́mọ̀ kẹ́lì ìjọ yọ́mẹ́ta ẹbá imu ihe ogecha ogecha ogecha ogecha ogenele aláwo pọ́ọ̀chẹ́ imú àmà àtẹ ọjálẹ̀gbà yán tẹ́ máa ń olú olùgbẹ̀ máa ní ẹrẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ àmì mú ìkìjà tẹ́ bá ẹni òmìnà

ma bɔ kongo kongo yɔ a bɛ na kisi kɛlɛ sɔrɔ onugonugo nu namaruzu kibwe imu mabiyan gbogbo imu wada kalati wahida tu min ha fi min harayin malik ohun kìí ṣe onú kàlẹ̀ wọn wà sígìlẹ̀ ìyàmdábà lè ṣe ọ̀kọ̀tọ̀ báyìí ni mú kìí gbé ọ̀kọ̀tọ̀ wọn mọ́ onugonugo wọn bá ábí wà lójú ìlú rẹ̀ ìwà lójú ìlú

hata ahalakahu allah biha ọlẹ́lẹ̀ ọjọ́ lè ọjọ́ kò mú pariwo yá ẹ̀ ẹnẹ́ kí yóò mẹ́tọ́ ọjọ́ ọkọ̀ good 400 years dígé ṣọ̀pàtà ìmúdábà tí ó yí mú ní ṣọkọ́ jámẹ̀ ní abájọ ma ọmọ ní hospital ọmọ tàbí títẹ̀ mẹ̀lẹ́yìn àpòjúbọ̀

oweje ah, last week kilegudu isho ishile 152 years ya dile tegini tonada unga advice amune ene ah, amekume bukume ni 50 years du ona kume di tola mele kume ni kigbani ile ima ko ra yo yobu to yi o ma ko yobu igere singo wi ya wo da na kini ya oyu gbeju pa eje tola aka ichun eje africa abubu ah, ishi anishe eniku so to dale allah tabaraka wa ta'ala imunu gida ishi imudu na uja ni anabi musa ma anabi ibrahim alayhi salam bayani taka ni ibrahim alayhi salam amune cha ubu nu gida abuje dị dale ki uja ne kwa kuchaka cho nu gida ngide amuna ubu ma abuje ma abuje ko ya tojoka ngamu na alu tik bo ibo ya ibrahim bo yima mai ni auto yonu kaya gu yan teu makwa na kwakusha ka ni ibrahim akute hu amira yani du yan wa gani yan mewe yan yan kaya gba an gba ku nta ku du yan ma me kuma yige ojo yan ni maya maya gba de ni ibrahim ate hu ma maya amaya mana du yan ngamu lu ke kita ke ibrahim alehu ma ibrahim adoje lai ibrahim lọ́kà kú ẹ̀gà àti ní ìjòmí tí ọjọ́ òkúnnadà àti ìjìngà mọ̀nà yẹ ní rẹ̀ èyí ọgẹ́lẹ́gẹ̀ dẹ́lẹ̀ wẹ́nù yẹun wà pẹ́ ńàmọ̀nà òyíkù ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ inú yá nẹ̀ nígbàtí àkú ẹ̀ṣọ́ yóò wà àdùjọ ńàmọ̀nà yẹun ókè wẹ́wọ́yọ̀ lálẹ́ pọ́ tálùkù ẹ̀ṣàkàdó yìí láàrin yẹ́ yìí wẹ́wọ́n ẹ̀tọ́ ẹ̀kọ́ dáríba wọ̀lẹ́m yóò tọ́ ibrahim amina ta'am kẹma àtànà alùkìdùjẹ́ ńàmọ̀nà àmọ̀nà máa pẹ́ ńàmọ̀nà pẹ́ fúnṣáká màkọ́dùn wọn alẹ́ ibrahim alẹ́ ibrahim aṣọ́ òwò ìtẹ́rù ọjọ́ kàkàkiri abi o hotebu yi man ibrahim fala ma qaruba min ali amida ila katibi min turabin famala minhu alayhi aba ni ibrahim amarunyi achacha ko ne achacha meji ni ne ki ana du gujo achacha lo ru hun ne du yunyi abi marunyi agoda mo ne du ne ne nu yun to kololo ikete ikete ke ke ke ke te to ite yona te ko ani ibrahim atẹmẹrọ mọ ya kẹtẹ gbanya kyakya gbanya ìgbanya ìwọn gbanya gidẹ ìgbanya ìmọ ìlú náà ha ìmọ ìlú n'oyi kẹtẹ ìnáwó yìí abi kẹtẹ gidẹ ìnáwó yìí ọjọ ọjọ taka ni yìí nga ni a ìnáyà ìmọkọjọ anẹ ababo àgbìtì. enwe ne akwụgbọ onugbu ya oje onwe ne eja na ejo ememda ni ke je igbe ga moya ke mewo eh ona taka me taka me gba yo nga maka maka eje ti o onugbu nugo nkwa adachi ai kwa adachi kichi ni gboku ma ku je onyo ya mo akula kete meji ya mkuru kulu yomo am kuru kulu yomo ya ya uhola manye dodudu imikaduka ne mo he omine ne oyi mi ake yugede gi gugu ma ogba ngabu yenwe kuna luto mo kuna nyagba to amari zikiba oyo cha dumune ni imdi ye ka kun cha da riziki mune ku kala ta gidi mi ba na meru zuchu cha da riziki mune oyo adugo na riziki mbo kudago dago kete kete kiyo imi kete gidi ru cha bunga do polo ya pada si ai pada si amo ya o ma jo gugu gugu gugu ola ma ka anike nebi gire da jino anike nebi da jino yen ko ne nya na anya go al ka anike mo chili yigi jo ida nga ada mo ada mo na ida yigi achi o wu nga ada ru do wu to de ba ka ka de yi ni de no yoku ta ma ti kolo ma du wa ya ni ibrahima alayhi salam ya kwane ikwane kikwane ya litiki ni boka ni ibrahima kuje unjo uyen yi kiwa idaba idaba kishimi ya mo ala kulubi me un tunyi akulu kinya yenge yodu ene jenga akulu mudo kaba ikete magbate kete mudo kaba miolo miolo fori no memele yigi au yodu ime un da keji abu ye ipe yìí ọpẹ ìmọ̀tìkàpadà ya náà ìyà ẹ̀wà ayọ́mọ́ni pẹ́ ẹ̀wà ìmọ́ni ẹ̀wà ìwọ̀n náà múnà ẹ̀kùn ẹ̀wà ẹ̀pẹ̀ ẹ̀wọ̀n ọ̀hì alẹ́jú máa bù lóyọ̀ ìkàpadà máa yá jẹ́ فلما استيقظ إبراهيم وجد الذي قد أسله فقال أنا إبراهيم موجد موجد كواني أولو بيجي على يلي على إيه ما تبي دالة أمدا كدان أنا ما جاد ديك إبراهيم ما كما هو بايو جتاك ما داشي أبو ما أنا كلو يوم يوم ما هي يوم جاي بودو إبراهيم ما هو مالو أنا لكم إيه أنا لكم هذا ngunga me adu jenge gidai ku taka mi wọ́n lù yẹ ní kọ́ọ̀lẹ́tì wọ́n yá wà wọ́n táà nílé bọ́kàdù yẹ ń kó pẹ̀lú lèdí jí tàbí ẹni àkàmù yẹ ní gẹ̀rẹ́ ẹni àkọ́wá ṣíṣẹ̀dù yẹ ní wá ní yẹ gẹ̀rẹ́ àkúrù tẹ́ ṣíṣẹ̀dù wá náà ẹ̀bẹ̀ gẹ̀rẹ́

ọjọ́ imani mi wọ́n mọ̀pá òjẹ̀tẹ̀rí imani o hmm. iná imani mi wọ́n pa ọ́nà ìdálùkùdé imani tó bí ilẹ̀ ẹ̀lé challenge gẹ̀wà àgbàdé akáàkiri ipa ọ̀rọ̀ anibirahim abá ilẹ̀ mìíràn kí ni imani kọ ọjọ́ bá ọjọ́ àti ni wọ́n mẹ́yẹ tẹ̀wọ̀ ina katakari wọn mọ̀dálẹ̀ ọmọ yẹ tẹ́kì láha lè jẹ́ alùhù makaraja

ọjọ́ mú nkwẹ́ ní kàkà dí yọ̀lá kàrí nílẹ́nilẹ́ jẹ́ àti ní yàtú kí ní àti ní kọ́lọ́ private secondary school kàwé màmú dá manage private secondary school lẹ́nu private secondary school lẹ́nu màá manage yìí ó yà ní kaduna ọmọ màá ní màá ní branch tó yà ní river state port harcourt ọmọlẹ́mi ló màmú dá sí branch màá ọmọlẹ́ olùgbòmùgbé òun yàtẹ̀ kọ́ information technology computer ní báyìí yàtẹ̀ mọ́yàn tako yo ye abu abu company kuka ma ci interview o yo ye tege ci interview company kulele mahmudu potako to mole o ma du yi ta interview kuma ci ci computer based ni ci odo da ma na send vision ko wa ma jimi ma na do yi e abodu kuma ci ba ko on to ba tele ko kushaka ere ere ere mamuru ci group manager ka ma o mutu atachi mu ere ere

ẹgbọ́ mọ́tí gẹ̀ẹ́dẹ́ jẹ́ ọ yáàdì ní ẹ̀dẹ́ ọjẹ́ ẹ̀dùwá yẹ́ ẹ̀gbọ́ abúọ ẹ̀dùwá kó kẹ́ni ǹyà tíráì ọkà kọ́mpẹ̀lì nàmẹ́ gbé epo nàmẹ́ mú òdùn tó wọn yẹ́ yẹ́ so a mgbe kwu ngedo mola abaje e ngeche no opportunity po ni ni ti pa mo ameniwu àwọn mo yedu ka mati na admission ododa ngene ki si ha nga melo ododa eh ọ of cha mele ka mele ya ka òun dùn wọ́n àti ẹni ọjọ́ lẹ́dún ti ha ìrìnṣẹ́ ní tó yọ àdínì àdínì kì ẹni àti tó ọ̀làkà gbọ́rùgbà níbi ibrahim àpájọ ọ̀hẹ́ ẹ̀nà aláṣí tọ̀mọ́ ọmọ́sùdọ́ ọmọ kàtàdù àní inṣàlá ayé kùmà játá nì bá jata ilẹ̀ àti játá nì gbọ́ ọ̀nà dáka àyà kẹrọ inṣàlá subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk